أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين atún kí ẹ̀yin olùgbọ́wọ́ àwọn yìí pé adìjọ kó ojúmọ́ máa tún dìjọ báríkà júmọ́ àtẹ̀ní aláàjẹká sórí ètò yín ètò àti àkùnrin àlefik fìdíìnì lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọládùnní belò lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àtolùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kọ́lọ̀ ọba kọjá káwárí yín pẹ́ látàrí dáadáa lójúpọ̀nẹ̀sì Islam ìbéèrè tí màá fi ọkọ̀ máa ṣíde òun náà ni pé tí a bá wà ní ibi sọ̀láàtì wítìrì tí a sì ti gbọ́ yé pé a lè ṣe rákà tó bá jẹ́ pé náfìlà mẹ́tàlá rákà mẹ́tàlá fẹ́ ṣe a lè ṣe rákà méjì àkọ́kọ́ tó jẹ́ pé a ṣe tàṣáhùdù alákọ̀ọ́kọ́ tá à ní ṣe tó nígbẹ̀yìngbẹ̀yìn lẹ́yìn ìgbà náà a wà dìde a mú rákà kẹta wá sọ orí rákà kẹta láti wá mú tàṣáhùdù eléyìí tó jẹ́ pé oníparí ọlọ́gbọ̀nà láti wá mú wá ṣé níbi tàṣáùdì alákọ̀ọ́kọ́ ọ̀hún ṣé ibi ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadar rasulullah wa ashadu anna muhammadar abdu wa rasulu ṣé òun náà ni a ti dàgó tó bá jẹ́ pé rákà méjìlá kì lẹ́yìn ìgbà náà òun tún ni yí pé níbi náfìlà wítìrì bákan náà báwo ni nígbà tí a bá dìde fún ìkẹta ṣé a kè é súrọ̀ lórí fatia tí a bá ké àbí fatia nìkan náà lákè الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنت يسون بيرك يتم في صلاة الوتر اللي في كاسي ركع نجي نعم كاسي تشهد لا يسلامك يتواتي تكملك يتواتي àwọn ọmọdé tẹ̀ ti mẹ́lẹ́yìn nítorí pé àlàyé tá a ṣe nípa sọ̀látù wẹ́tìr òun náà ni wípé ẹ lè ṣe sọ̀látù wẹ́tìr gba ọ̀nà kanú méjèèjì tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ òun náà ni kẹ́ kọ́kọ́ ṣe rákà méjì kẹ́ ẹ ṣe rẹ̀ já kẹ́ ẹ ẹ wàá dìde ẹ múra kẹlẹ kẹta wa ẹ tún sí òun náà ẹ ṣàtáyà rẹ̀ já ẹ tún sálámà ètò túmọ̀ sí rákà mẹ́ta sálámà méjì ó sì tún tọ̀nà kẹsẹ̀ sọ̀látùl wítìrì rákà kínní kejì kẹta tẹ̀léra wọn láì kò ṣe tashahhud àfi níparí rákẹ́lẹ̀ kẹta gbà náà lẹ́tọ́ sàtáyà ẹyọ kan ẹ sì ṣe láṣẹ já ẹwà sálámà eléyìí ní bá nàbí sallallahu alaihi wasallam tí mo ṣe sọ̀látùl wítìrì àmọ́ pa wá ṣe sọ̀látùl wítìrì bíi sọ̀látùl magrib hmm. eléyìí ọ̀tọ̀ náà. ẹlẹ́yin madhab Abi Hanifa ni àṣìṣọ pípọ̀ tọ̀nà ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́ ìwọ́n ní fẹ́ kà kankan ní rákẹ́lẹ̀ kẹta ẹ̀ kà á mọ̀nà ẹ̀ kẹ́ suratul Fatiha ní rákà alákọ̀ọ́kọ́ sabbih isma rabbikal a'la lẹ́yìn Fatiha ní rákà alákọ̀ọ́kọ́ ẹ̀ kẹ́ suratul Fatiha ní rákẹ́lẹ̀ kejì àti kọ́lìyà ya káfíró kafirun ní rákẹ́lẹ̀ kẹta ẹ̀ kẹ́ Fatiha lẹ́yìn rẹ̀ ẹ̀ kà qul huwallahu ahad eléyìí ni bá ṣe máa ṣe sọ̀látù wítìrì wa ẹni tó wá fẹ́ ṣe wítìrì tó ṣe rákà méjì tó kọ́ sálámà kó tó tún di kó ṣe rákà kẹta tó sálámà kọ́ mọ̀ pé àti méjì tó ń kọ́kọ́ ṣe àti èyí tó ń ṣe sí kẹta gbogbo ẹ̀ sọ̀látù wítìrì ni wọ́n ń pè kì ṣe pé ṣẹ́fẹ̀rẹ̀ wítìrì sọ̀látù wítìrì ni wọ́n ń pè gbogbo ẹ̀ náà oníbèrè náà ti gbọ́ bá wọn ẹ ṣeun gan ni jazakumullahu khairan zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábìnú ti ẹ lè fi máa pè wọlé dá sí orí ètò bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ẹ lè máa wà lójú lórí agbágbé ìkànnì wòmíwọ ojúwe Facebook ẹ máa fi ọ̀làdùn mi bèlò ẹ máa fi wá bákan náà ẹ rí èmi àti sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete tẹ bá ti ń rí ẹ tún máa ṣí ààrẹ bákan náà kẹ máa láìkì ẹ kí Allah kó san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore ọ̀dà ẹ lọ́wọ́. Aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Ó kọ́ ibi ẹ̀tí ń pè. Orúkọ mi ni Abdulrahman Fatai. Láti bo. Láti Pàtàmọ́tà. Kí ni ìbéèrè yín? Ọkàn mọ́ ẹ béèrè ìbéèrè nípa ogun pínpín. Mhm wípé tí ọyàn ẹni ẹ bá ní owó tó tó bíi ten million lákàn mhm. tó dẹ̀ ní mọ́tò mi lẹ́rìn tó tí wọ́n á pín wọ́n á fi àwọn àfa kan wá wọ́n á pín bó ṣe yẹ kó wọ́n pín tó mhm. àwọn àfa wa dá mọ́tò kẹyọ sílẹ̀ nínú ogún yẹn tó nígbà tó wọ́n parí ogún yẹn tán pé tán wọ́n ní àwọn àfa lẹ́tọ̀ọ́ láti máa gbé mọ́tò kan lọ́nu mọ́tò yẹn hmm. wọ́n á ní pété ó lẹ́tọ̀ọ́ kí òun fúnra àfa yẹn ní mọ́tò yẹn àbí ó lẹ́tọ̀ọ́ kí òun fún ọ tó ìbéèrè tó wọ́n bẹ̀rẹ̀ ojú bá wọn ẹ kó tó. alhamdulilayi tí a máa ń pín ogún hmm. kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn ẹni tọ́nà wọn bá kọ àkọọ́lẹ̀ pé wọ́n jogún oníkálukú ọlọ́run ti ṣe àlàyé wọn yékè. ọ̀rọ̀ bá sì ṣe ń pín ogún ọlọ́run gangan fúnra rẹ̀ ń ló pin. Hmm. kò fílẹ̀ fún ànábì kan tó ránṣẹ́ àbí màláìkà kan tó súnmọ́ lọ́wọ́n bá pẹ́kípẹ́kí bọ́lá ti ṣe ní ká pin la gbọ́dọ̀ fún la gbọ́dọ̀ pin hmm. ìfẹ́ ẹnu ojú kòkòrò hmm. kò gbọ́dọ̀ wọnú ọ̀rọ̀ ẹni tó fẹ́ báwọn èèyàn pín ogún ó sì gbọ́dọ̀ jẹ́ pé ó nímọ̀ nípa rẹ̀ lódodo nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ nípa rẹ̀ wọn ò sì ní sọ pé àwọn ọmọ nípa rẹ̀ náà ló fà lọ́pọ̀lọpọ̀ fi máa sọ pé wọ́n lọ báwa ti ṣe máa pín la pín yìí o tó bá ṣe déédéé má dùn wá ládàá rẹ̀ hmm. tó bá kù díẹ̀ káàtó wọ́n fi àjẹ wa. tó hmm. ẹ̀yin náà sì sọnù béèrè yín ẹni tó kú fi owó lẹ̀ tabua ó tún ti mọ́tò bíi mẹ́rin lẹ̀ ẹ wá láwọn ẹni tó wá pin bó ṣe yẹ kí wọ́n pin bó lẹ́yìn màtọ̀ yẹ kí wọ́n pin tó fi jẹ́ pẹ́yìn lẹ́ máàkì wọn tó bá kí wọ́n pin bó ṣe yẹ kí wọ́n pin kí lẹ́yìn tó ń béèrè sí hmm. ẹ wá ní wọ́n ya mọ́tò kan sọ́tọ̀ fáwọn máa gbẹ̀yìn lọ kí lẹ́yìn béèrè sí ṣé wọ́n ti pin bó ṣe yẹ kí pin eléyìí túmọ̀ sí pé ìfẹ́ náà ò ṣe sẹ́sìn nǹkan kan ìkísà ni nǹkan kan mọ́tò ni nǹkan kan yàrá kan ni nínú tó kù fi sílẹ̀ ẹni tí wọ́n bá wọn yógun kọ̀ lẹ́tọ̀ọ́ sí nǹkan kan nínú tó kù fi sílẹ̀ hmm. ìwọ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ hmm. ìwọ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ìwọ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí àbí bàtà àbí iye kan rẹ̀ tọ́lọ̀ ní kápẹ́gún kan ìwọ ń ti ara àta nìwọ alábàáṣe nìwọ alábàáṣe wa ṣe gbọ́dọ̀ dẹni tó lẹ́rù gbàràn níṣẹ́ wàá lè dẹlẹ́rù ṣùgbọ́n sẹ́ tí àwọn ṣe fún yín yẹn nípa kí wọ́n bá yín pọ́gún ọ̀tọ̀ hmm. lábẹ́ òfin ọlọ́run ó jẹ́ pé wọ́n gbowó sẹ́ tí wọ́n bá yín ṣe tòwẹ́ jọ ṣe dúnadúrà lórí nǹkan ẹ bá gbà pẹ́ fún wọn nǹkan ajọ́ pé àwọn fọwọ́ lálẹ́ pé nǹkan báyìí nínú tó kù fi sílẹ̀ àwọn lẹ́tọ̀ọ́ àti máa gbé lọ ó lè ní wọn pè léyìn lábẹ́ òfin ọlọ́run hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. hello sir. ó kọ yín bí ẹ ti ń pè. ẹ káàárọ̀ láti òkòlà àti ìpè áìsìkì náà sọ̀rọ̀ látòkò. kí ni ìbéèrè yín mr isaac. mo fẹ́ béèrè nǹkan kan tí ò yé mi lè. mo ní bí ọ̀rọ̀ ń ṣe wá mùsùlùmù ní ẹni tó wọ́n wá fẹ́ sìnkú wọ́n wá gbé gbọ́mọsọ́rí wọ́n wá láwọn ò mọ̀ ṣèwádìí lórí rẹ̀ ṣé ó dáa àbí kò dáa. wọ́n ní òkú mùsùlùmí mùsùlùmí kú wọ́n á gbé lọ sí mọ́ṣúárì ibi tí wọ́n máa gbé òkú pamọ́ sí láti ránṣẹ́ lọ́jọ́ ìpè àwọn ọmọ ṣèwádìí kú tó pa ipe sílé ìtọ́nà nínú ẹ̀sìn Islam àbíkọ́ tọ́nà. alhamdulilayi kò tọ́nà nínú ẹ̀sìn Islam ike kéèyàn kú kán àkọ́kọ́ lọ tẹ sí mọ́túárì náà hmm. báyà nítorí sábàbí pa àwọn ọmọ rẹ̀ ò sí nílé àwọn ń bọ̀ látòkè òkun wọ́n sì ń fẹ́ kó sojú àwọn hmm. kí la fẹ́ máa lọ́ọ̀kú lára sí táwa máa fẹni ẹlẹ́ni sẹ̀sìn á lọ gbé sínú yìnyín wọ́n á wá yín wá kókó kábẹ̀ hmm. ló kọ pé wọ́n ń retí ọmọ wọ́n ń retí kínní táwọn máa mú kẹ́bọ̀ ni táwọn animalẹ́kà tí ó nìkan yáàfin rẹ̀ ni torí délé anabi sallallahu alaihi wasallam ó ní asri'u bil janaza tẹ́ bá gbókù ẹ yára hmm. láti lọ gbé sí àyè ibi tẹ́ sìn sí àwọn olùmọ́ni látàrí eléyìí ẹ̀rí tó ń bẹ́ńbẹ́ lórí pé ẹ má lọ òkú sínsìn lára hmm. torí rẹ̀ òkú mùsùlùmí bá ti kú àbùkátà láti fi àti gbé sin falẹ̀ àlọ́ hmm. sin ẹ̀yà àti tó bá ṣe pé òkú yẹn ọ̀nà tó gbà kú ó mú fura dání Ah, báyà ń fẹ̀sùn kan nìkan pò ń lọ sí pupa àbí kó tiẹ̀ jẹ́ pé bóyá ìjàmbá kan ló pa bí ìjàmbá mọ́tò àwọn tó ti wádìí ta ló lò pé ní gbogbo òlu ẹnìkan kò sọ pé òun lò ó kò sọ pé òun mà èyí tó hàn sí wa ni pé ìlú àjòjì ló ti wá sílùú tí mọ́tò ti pa so àwọn ń fọ̀rọ̀ rẹ̀ wẹ́lọ̀ ká wípé bóyá àwọn èèyàn rẹ̀ wọ́n yọjú nítorí pàdé lọ gbé sí Mm. láì jẹ́ pé àwọn èèyàn rẹ̀ mọ nǹkan tó ṣe wọ́n mm. má jẹ́ pé àwọn ọmọ wa kéde pé àwọn ń wá ká mm. nígbà tó ṣe pé ó ti kú wọ́n ti sín nílùú bòmí tó tó wá pé irú àwọn nǹkan yẹn kò sí nǹkan tó burú mbẹ̀ àdúgbò pé à ń wò tí wọ́n fẹ́ nìkan ní wọ́n jẹ ni ìwọ tí wọ́n fún jẹ ló ṣe kú pa so ẹni tí àwa ń fẹ̀sùn kàn pọ̀ fún ní wọ́n jẹ òun ní òun ò fún ní wọ́n jẹ àwa fẹ́ ṣèwádìí láti mà bí ìwọ ni wọ́n fún àbí èṣèwọ kò sí nǹkan tó burú mbẹ̀ lábẹ́ òfin Ọlọ́run àmọ́ lópin ìgbà tó bá ṣe pé ìwádìí náà kò ní bí ká fòkú sẹ̀sìn kí ni fòkú sẹ̀sìn ọ̀nà nìkan sọ pé àtú fún rẹ̀ jáde ná gbàtà bá kó gbogbo òfin jáde látò mà bóyá wọ́n fún wọn jẹ àbí wọn ní fún wọn jẹ hmm. èsì ni sẹ̀sìn lélẹ̀ yẹn òfin ọlọ́run bò sì gbà ká fi mùsùlùmí sẹ̀sìn bóyá ń bẹ láàyè àbó ti kú tẹ́lẹ̀ ìjẹba. Hmm. ẹ lọ́run ìyá ó ti rí o zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. alo sàmúlò àdìgbò rahmatulahi. waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. o kò yin bí ẹ ti ń pè. Ah, abu sulaya ló ń pè láti ìlú Ọ̀yọ́. láti Ọ̀yọ́ kí ni ìbéèrè yín. náà ìbéèrè ní àkọ́kọ́ ni wípé ẹjọ́ ọdẹtọ lábẹ́ òfin Islam wípé tàwa fẹ́ kírun ọmọ àfẹ kí ìmọ̀ ìmọ̀ àti láti ẹ̀mí pé bóyá wọn ti dàgbà díẹ̀ mhm. àmọ́ sì ní agbára àtọkọ láti kírun pẹ̀lú wa àti ẹnìyàn tó wá jẹ́ náà ìwà tí ó nọ́bà àwọn tí ó síwájú kírun àmọ́ tí wọn àdá dúró àwọn afẹ́lẹ́yìn tí wọ́n yẹ ká tó ìṣẹ̀lẹ̀ ìfam bẹ́ẹ̀. Mhm. ẹlẹ́ẹ̀kejì ni pé ìkan nínú àwọn ọmọ ìyá tó jẹ́ mùsùlùmí ó pè ó sì béèrè pé àwọn ìpínkan náà mọ̀ ìyá wa kan tí àjọ ń kí ètò náà ó tó ọkùnrin ó ti ìgbà tó wà sí ìjì àwọn àti ìjọ sí wà sí ó tí wọn ó tó ń fi ẹbọ ni ẹni ó fi ṣe kí ni ó fi gbà tó ìgbà tí wọn á ní pé àtàjọ ah, bá ń sọ níbi ìbéèrè ẹjọ́ ya àti pété àkọ́kọ́ ẹ ẹni tó wá sí tó rọ́pò ìmáàmù ó dá dúró àbí kí lẹ sọ. So ìmáàmù gangan ni ó dádúró nígun lẹ́yìn tí ó yóò ti máa kí òun tó náà jàmá. yóò dádúró nígun lẹ́yìn. bẹ́ẹ̀ni yóò sì dúró kí n ti gbé nǹkan kan mú un lálàáfíà yóò wà dádúró lọ́sẹ̀ tó ti ẹ̀sẹ̀. ṣé àwọn èèyàn wà lẹ́yìn rẹ̀ níwájú àwọn èèyàn wà. ṣé iwájú lòun wà báwọn. ẹni tó jẹ́ náà ibù rẹ̀ yóò kírun ni ó ṣe ìmáàmù. ọ̀dà ọ̀dà bí ẹni pé ohun tí wọ́n ń sọ ni pé ìmáàmù nǹkan kan ò mọ̀ ọwọ́ ní kí ẹni tó jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún kóun bọ́ síwájú kó kí wọ́n pé ǹjẹ́ lè so sì tọ̀ tí nǹkan kò sí mú. alhamdulilayi tí wọ́n bá ti fìyàn ṣe lè má mọ̀ pé kí èèyàn máa síwájú àwọn èèyàn láti ṣe sọ́lá so ojúṣe rẹ̀ náà ni kó rí pọ́ùn ló ń síwájú wọn láti ṣe sọ́lá nítorí pé àmàna ni ìyẹn sì gbọ́dọ̀ mójútó àmàna yẹn so wọ́n á ní ìmáàmù yẹn lásìkò sọ láti bá tó èsì pò náà ní wá mọ́ṣáláṣí mhm. yóò wá ṣùgbọ́n yóò ta kété dúró lẹ́yìn ẹni tí ó wá jẹ́ pé òun pẹ̀lú rẹ̀ wọ́n máa jọ ṣe máàmù yóò tì ń síwájú pé kò ṣe máàmù fáwọn èèyàn so eléyìí kò dáa tó kò sì bá mu rárá bí ti wùlé òkèrè mọ́ torí pé ìwọ gangan ni wọ́n fi ṣe lè máàmù yẹn tí wọ́n bá gba àyè yẹn lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá gbé fẹ́ni tó ní síwájú sọ̀rọ̀ pé wàhálà lè sùn tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gánbi tí wọ́n tún níbẹ̀rù ọlọ́ọ̀dẹ́ ìgbà náà ni wọ́n á fi hàn pé páàgùn ló ń ọmọ wa sà sẹ́ni tí àwọn èèyàn padà rí pé kọ́ máa ṣe lè má mú fa ńgbà tí wò ti ráyè àti síwájú wọn ó ń ṣe nǹkan sùn nǹkan sùn tí ò fi kọ́ ọmọ wọn mọ́ṣáláṣí tó nítorí délé yọ wá pé wọ́n pa onítìn ńgbà tó ti pọ̀ pọ̀lọpọ̀ babaláwo ni wọ́n wọn mọ kankan pẹ̀sán ọlọ́run ju sí àwòlọ́ torí délé yìí ẹ̀yin jama lọ yẹ kẹ́ pàkíyèsí rẹ̀ tọba àmọ̀ pọ̀ bá fẹ́ máa ṣe lè má mọ̀ fún wa tásìkò sọ láti bá tó síwájú kò bùkátà láti máa ta kété sẹ́yìn sẹ́lẹ̀yìn ìjọba àwọn. ìgbà míì tó bá yẹ pé nǹkan ní bá ń ṣe tí ò gbádùn yóò lè ṣàlàyé fún yín hmm. wípé àìlálàáfíà tó òun lọ́fàá lòun ti ń ṣe bẹ́ẹ̀ torí kẹ́yìn lè máa wò pọ́ gbádùn hmm. ó sì jẹ́ pọ̀ lọ́mọ ara rẹ̀ lọ́mọ ti ń sùn alára lọ́mọ ti ń sùn nínú ara hmm. tó bá jẹ́ pé nǹkan kan bá ṣe ìgbà náà lẹ́ fún pé bóyá ó lè fà sẹ́yìn kó fààyè sílẹ̀ fẹ́ lómi kọ́ máa ṣe ìmáàmù fún yín lẹ́yìn ìjọba ṣùgbọ́n. hello ó ti rí o plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń béèrè fún fún ètò tí à ń ṣe yìí èyí ò disc tí ẹ̀ ń béèrè fún un láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ inshallah yóò máa wà ní sẹpẹ́ tó bá di lẹ́yìn ètò ẹ̀ lè máa pè kẹ́yẹ ẹ fi máa bí a ti ṣe jọ rìn. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ ibi ẹ ti ń pẹ́ o. ọba tẹ̀kọ̀ láti di ìdílógún ọdún. kí ni ìbéèrè yín ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ wípé fàyídà kọ́ ìwọ́n sórí àlùkò áánú ọ̀sẹ̀ ní àyùmọ̀ ọlọ́pàá ń sáwọn ṣe kò bá wa ṣàlàyé pé tó bá bọ́ sásìkò àwọn sọ̀rọ̀ àwọn akẹ́lẹ́ yìí tí wọ́n ṣe tó ṣe pọ̀ sí. tó wá jẹ́ pé wọ́n ń ṣe wáàjú lọ́wọ́ títí nínú mọ́ṣáláṣí bóò ló ti yẹ kéèyàn lo irú àyà ìṣẹ́rù àyíyàn tàbí ó ti ẹ̀já kéèyàn ṣe àtàrù náà ni tó ìyá olóyè kéèyàn pọ̀. Ìyá ní kí Alukóra ni ó gbà mí. Hello. Hello ta ló ń kí alukur'ani lọ́wọ́ nígbà yẹn. alhamdulilayi òfin náà dá lórí pé kò sí bá a ṣe lè ṣe sọ láti tá à ní kí alukur'ani alukur'ani tá a sì ké agbọ́dọ̀ ké fatiha lẹ́yìn rẹ̀ èèyàn kà kankan lẹ́yìn fatiha ṣùgbọ́n ó ti ṣe ṣe kẹ́lòmínà wà ní mọ́ṣáláṣí kó wọn jẹ́ pé òun náà ń ṣe nǹkan míì tí ṣíṣe irú nǹkan bẹ́ẹ̀ nínú mọ́ṣáláṣí ẹni tí ń ṣèrántí ọlọ́ọ̀ tó ń ṣàfọ̀mọ́ fọlọ́n ẹni tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́n tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn. ibo la lè gbóhùn sókè dé nígbà tá à ń ka kí ó jákè nínú mọ́ṣáláṣí ibi tẹ́lẹ̀ omi náà wà tó náà ti ń ṣe sọ láti tẹ̀ àbí tóun ti ń ṣe ìrántí ọlọ́n ibo la lè gbóhùn sókè dé. ó wá nínú hadith Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ pé innal فلينظر أحدكم كيف يناجيه ولا يرفع بعضكم صوته فوق بعض بالقرآن إيه بعد دجوت ما أنت صلاة kọlọ mọ pé ń ṣe ló ń bọ́ lọ́wọ́ bá lọ́rọ̀ jẹ́jẹ́ o oníkálukọ́ wá ṣàkíyèsí báwo ló ṣe ń bọ́ lọ́wọ́ bá lọ́rọ̀ jẹ́jẹ́ ẹnìkan yín ò gbọ́dọ̀ gbóhùn rẹ̀ sókè tayọ ohun ẹlòmíì pẹ̀lú alukurani tí bá ń ké yẹn nípa alukurani tó ń ké lórí sọ láti yẹn gan ọ gbọ́dọ̀ gbọ́n sókè lọ́nà tí ó fi fàdíwọ́ fẹ́lòmíì tó náà ti sọ láti tẹ̀ lọ. Hmm. tó báwo wá ni téèyàn bá wọnú mọ́ṣáláṣí yọmọ wa pariwo pẹ̀lú kéńkéńké tí ò ní bílà pẹ̀lú pẹ́lòmíì náà bẹ́nu mọ́ṣáláṣí tó ṣe pẹ́lòmíì ti ń bẹ́nu mọ́ṣáláṣí náà nǹkan tó hùn náà ti ń ṣe nu mọ́ṣáláṣí ọjọ́ kan lára ń tá a máa ṣe nínú mọ́ṣáláṣí hmm. torí ẹ̀ wá rẹ̀ ọ̀rẹ́ sílẹ̀ tó o bá ti gbóhùn sókè níbi tí wọ́n ti ní ká gbóhùn sókè lóde wọn sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó bá ti tilẹ̀ gbọ́hùn rẹ o ti gbọ́hùn sókè hmm. èsì kan ní kó gbọ́hùn sókè kí gbogbo oníkálukú tó wà nù mọ́ṣáláṣí kó gbọ́hùn rẹ torí kìí ṣe wọn lè máa mú hmm. sábà pé sọ láti lè jọmọ́ àlàáṣẹ eléyìí ìjọba tó sojú. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. náà orúkọ yín ibi tí a ti ń pè o. ó kọ yín o. à ń gbọ́ yín orúkọ yín. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín. jamaludin fagbemi láti ìlú Gabon. kí ni ìbéèrè yín láti Gabon. ìbéèrè yìí fọwọ́ dókítà omi pélé bí àwọn olùmọ̀tò bá sọ̀rọ̀ nípa àkàmù àkàmù òwúrọ̀ ní ọ̀rọ̀ ìgbésẹ̀ fún gbogbo olùṣòwò. a ń pèlè pé bí ìyá tó ń ta àmàlà tó dúpẹ́ ṣé òun náà kò bá tàbí ẹ̀kọ́ yìí àbí ẹwà kan dọ́tọ̀ fún àwọn kan nígbà bá wọn. bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì òun ní pé ká ní alùpùpù lólùṣòwò ní tùbàbà sẹ́ni tí ó bá òun sí rẹ̀ tí wọ́n ṣòwò tóun náà fẹ́ gba owó àbí ẹni tó lọ sí business school. nítorí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ẹni ìwọ́n máa ń ní òfin ìka tí a ò fi bá pàdé ní ìṣe láti fi rè. gẹ́gẹ́ bí ìlú tí àwọn ṣe wà níbi the highest note bank tá a lò ní ten thousand kí ẹnìkan máa fi ten thousand fi rajà láti fi rè kí wọ́n fi owó rẹ̀ lẹ̀ kí á padà wá ní ọjọ́ kejì láti fi bí ilé ìdájí wọ́n fẹ́ gba owó rẹ̀ wọ́n wọ́n sábà máa ń lo òfin dání pé ìwé ọ̀sán ò sí ìjẹ́wọ́ àwọn òní ìjà owó ìpàdé látẹ́sí gbé ní pé sáyẹn ìgbé bàbá ṣé ẹni tí ó jí tó bá òbí rẹ̀ ní ìdí òwò ni àbí ẹni tó lọ sí business school. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta hmm. òun ni ní ìgbà tí wọ́n bí imam maali nípa ṣùgbọ́n wọ́n fi yìí pé bàlábọ̀ náà àmì معنى اليتيم فوجدها في درجة الولد اليتيم فحرقها هذا بيني في أبالي يروش يروش كده تبقى في يتيمين أبالي أمشي قانون من في فرق بين الحلال والحرام كده هو في دكيا اللي طبعا الحرام بين دكيا يطاول ياضي شيء pẹ̀lú ọjà yìí pẹ̀lú ìṣètò tí wọ́n fi ṣètò ọ̀dọ̀ àpòmẹ́tì àbáàtì hello hello. tó ṣe tó ṣe ṣe. hello. ní ojú halal wo ni wọ́n tó jẹ́ haram ní afilani láti júwe gẹ́gẹ́ bí àwọn àwòrán ìta àtẹ̀lé ìta máa ń bá pàdé nínú àwọn kótó tí a máa ń fi kọ́ ẹ̀kọ́ ìrọ́ à. ṣé a ó máa fi ojú halal ìdìbò látara àwọn màtọ́ nígbà tí à ń jẹ látara irú àwọn àgbà bẹ́ẹ̀ oh ìbéèrè mi ò sì bẹ́ẹ̀ lẹ́yìn sáà wà. a sọ fún wọn wípé kí wọ́n tún à ń sọ wípé láti fi pè wọ́n padà kí wọ́n tún ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ṣe torí pé àgbọn yékéyéké tẹ́ bá láǹfààní ẹ tún pè padà lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta náà. ó sì béèrè tí a ṣe nípa pé òfin ọlọ́run dá lórí pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe kárakáta wọ́n hmm. nídìí láti wá ìmọ̀ nípa kárakáta nínú ṣẹ̀ríà eléyìí tó jẹ́ kitabul buyu' wọn á ní tó bá pé ìyá kan àmàlà ló ń tà àti ògúnfe tó náà ń bùkátà láti mọ àwọn mbukata tó ma mọ́ dáadáa ń bùkátà láti mọ ìdájọ́ ọlọ́run tó rọ̀ mọ́ káràkátà nítorí pé òun náà yóò ra hmm. òun náà ẹran fi ṣe èkejì fáwọn èèyàn ńgbà tó ro lọ́kà hmm. so wá sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó wá ó ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ṣẹlẹ̀ nídìí ara ń jẹ atáǹjẹ fúnni eléyìí tó ṣe pé yóò máa bùkátà wádìí àti ìbéèrè. tó hmm. tí bá jẹ́ pé ìyá olóúnjẹ yẹn bá ti nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí máa ṣuyọ máa ti ṣe máa yanjú rẹ̀ lábẹ́ àbúradà ẹ̀sìn. Hmm. ṣùgbọ́n gbà bá nímọ̀ nípa ẹ̀sìn kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni jẹ́ wọn láwùjọ wọn ni wọ́n fi máa yanjú rẹ̀. Hmm. ìyẹn tó bá pé ìyẹn tó bá jẹ́ pé ó jẹ yín lógún fẹ́ rí i pé ẹ̀ ń mọ̀fin ọlọ́run ọba ṣe lódiwọ̀n abẹ́ ṣe lágbára mọ́ láyé yín tẹ́ wà kódà kó ṣe pé òun ló ṣeré à nílùú yín tó lè jẹba. tó wọ́n ní ta ní òṣòwò gan ṣé òṣòwò lẹ́ni tó jẹ́ pé ó jogún káràkátà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ àbẹ́ni tó ṣe kọ́ lọ sí sùkúù tí wọ́n ti ń kọ́ ma nípa káràkátà ta lẹ́ni tá a fẹ́ pè ní òṣòwò nínú àwọn méjèèjì gbogbo wọn náà lòṣòwò Mm. ẹni tó kọ àtẹni tí ò kọ nítorí pé káràkátà kò sófin kankan tó dé kó tó dání tí ń ṣe mm. òfin ọlọ́run bá dá lórí pé o lè rà o lè tà kò sì sẹ́nìkan nu gbogbo àwa tá a wà ní ayé táyì so ní káràkátà torí pé tọ́ọ̀ bá rà ọ̀tà mm. tọ́ọ̀ bá tà ọ̀rà káràkátà gan à ń tún ṣe tọ́ nítorí pé ńgbà tó ta yìí tó ní nǹkan kan náà lọ́sàá tún fi rà aṣọ wọ̀ sọ́run rírà lọ́ọ́ so ó rí i pé nǹkan tó ń lò tó bá di pé kò wọ́ lò mọ́ ọ̀nwá mi ọ̀ọ́ta ni hmm. ló tún fi rà ní. torí ẹ gbogbo wa ló ní káràkátà tó bá ti jẹ́ bẹ́ẹ̀ àwọn àṣà táwọn èèyàn bá wá ń lò nídìí káràkátà ọ̀rọ̀ pé bá a ti ṣe kọ́ níléèwé àti pé táwa ń lò láwùjọ wa kò lè mú kófin ọlọ́run ọbọ̀ wá fà sẹ́yìn fún bẹ́yìn ti ṣe kọ́ níléèwé kò lè mú kófin ọlọ́run ọbọ̀ fà sẹ́yìn fún bẹ́ẹ̀ ti ṣe ń ṣe láwùjọ yín. Hmm. nítorí pé gbogbo àwọn àlànà gbogbo àwọn ètò tẹ bá fi lélẹ̀ nídìí káràkátà yín á gbé wá sọ́dọ̀ ṣẹ̀ríà ni tí ṣẹ̀ríà bá ní eléyìí pass ìgbà náà lọ pass tí ṣẹ̀ríà bá ní ọ̀kan pass kò lè pass láéláé o torí ẹ̀ lànà bí sallallahu alaihi wa sallam ọ̀sọ̀kùn má bàa lo aqwamin yashtarithuna shurutan laysat fi kitabillah hmm. kullu shartin laysa fi kitabillah fahuwa batil walau kana mi'ata shart Ànábì sallallahu alaihi wa sallam ní kí ló ń ta àwọn èèyàn kan wọ́n máa dá àwọn májẹ̀mú tó ṣe pọ́ ti tako kuraani ó ti tako sunna anabi sallallahu alayhi wa sallam gbogbo májèmú nínú káràkátà àbí ní tí yìí ṣe káràkátà tó bá fi lè tako fún ọlọ́run ó tako kuraani ó tako sunna kẹ́ hmm. ẹ̀ mọ̀ pé irọ́ òfútù fẹ́ẹ̀tẹ̀ ìbàjẹ́ lásán ni kódà kó ṣe pọ́ gbọ́rùn-ún májèmú lẹ̀ dábẹ́ hmm. eléyìí jẹ́ òfin tó de irú àwọn nǹkan báyìí báyìí là ń lu wa ọ̀sán nǹkan yẹn dẹ̀ tọ́ òfin ọlọ́run àti tó fi ọlọ́run bá sọ pọ́tọ́ wọn kì í ṣe báyìí lu wa kò sọ́ dé ìwọ̀ lábẹ́ òfin ọlọ́run àti tó bá pọ́ takò òfin ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa nítorí pé òfin ọlọ́run ọgbà wájú gbogbo òfin ìlànà anábì sọ̀rọ̀ bá àdùsẹ́lẹ̀ ó síwájú gbogbo ìlànà mi. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi wọ́n nígbà tí ọlọ́run bá ṣe àwòrán yíyà léwọ̀ àwòrán àwọn nǹkan abẹ̀mí báwo wá làwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tírà míì tó ṣe pé àwọn ń kà àwọn sì ń ṣàǹfààní lára àwọn tírà yìí ṣùgbọ́n tó ṣe wípé wọ́n máa ń yàwòrán àwọn àka àbẹ̀mí síbẹ̀ nígbà míì láàwo tàǹfààní tà ń ṣe ń bẹ̀ ni láàfin máa pípé tọ̀ àwọn fọ́tò yìí á máa fojú fò dá àbí kákúkú pa àwọn tíráǹtì tó ń ta àwọn àǹfààní tí ń bẹ ń bẹ̀ nítorí àwọn àwòrán tó wà ń bẹ̀ àkókò táwòrán bá wà nù tíra tẹ̀ǹkà àbọ̀ wà nù òwe eléyìí tẹ̀ǹkà lópin ìgbà tẹ̀ nínú kí rúwé bẹ́ẹ̀ wà lọ́wọ́ yín hmm. kò sì sábúrú nù kẹ́ ṣàǹfààní nínú rúwé bá lópin ìgbà tó ṣe pé ẹ̀ní sílẹ̀ káwòrán yẹn kọ́ máa hàn síta hmm. ẹ bá ti ka ń tẹ́ fẹ́ kà ń bẹ ẹ pàdé hmm. ọlọ́run sì ní bí ọ́ léèrè nípa pé kí ló mọ ọmọ kàwé táwòrán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ọ̀lọ́ yá ni eléyìí jábọ ti ṣe jẹ́ àmọ́ béèrè ẹlẹ́kẹta tẹ̀ sí i gbogbo ń tẹ́ sọ́ńbẹ̀ àgbọ̀ dípò pa lè ẹ lọ́run. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ ibi ẹjí ń pè. Orúkọ mi ni Jẹ̀kẹ̀rẹ̀ Láà láti jí ìlógún mọ́ṣọ́. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé ǹjẹ́ yẹ kí àfáà tó bá lọ báyàn tó bá lọ kírun sí òkú làkàn máa gbowó. Tọ́ àti gbọ́ yín. Naam. Alhamdulillah. Lábẹ́ òfin ọlọ́run, kéèyàn sọ ìmáàmù níbi tí wọ́n ti fẹ́ ṣe solatul janaza ara àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam so níbẹ̀ yẹn èèyàn kan náà ni ó ṣe solatul janaza yẹn àbùkátà kí lè máàmù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe solati sókùlà ámọ̀sibọ́sí pé yóò pé mẹ́ta àbí mẹ́rin eléyẹn kò sí nínú ìlànà ànábì sallallahu alayhi wa sallam èyí tá ànábì ṣe kò sì sí nínú ń pé kò burú ká ṣe kò sì sínú tí wọ́n ṣe rí lánàbì sọ pé kò burú mm. torí délé yìí a gbọ́dọ̀ jáwọ́ ní apàtí ọ̀yọ́ tó bá ti ta pẹ̀sìn ọlọ́run wọn èyí tó ń dára sí àbí kó máa túmọ̀ sí pé olóòdó làwọn eléyìí mm. wọn ò dá nǹkan kan máa ń nù fún ọlọ́run. Mm. pé ọ̀kan nínú àwọn ẹni tó wá ti sọ láti sí làwọn wọn tún pé méjì mẹ́ta olóyún tó ṣe pé tírú rẹ̀ bá síwájú ṣe sọ láti nìkẹ́ ọ̀bọ̀kù nígbà tá a ti mọ̀ pọ̀ nìkan làwọn èèyàn yòókù náà tó ń ṣe tiwọn sí ìbájọ́ ọmọ lórí lèmámù kẹ́m nìkan àwa tá à ń mọbi tí sọ láti wá lè já sí hmm. táwa ń tanra wa jẹ ẹnìkan bọ́ bẹ̀ ń sálámà ẹnìkan tún bọ́ bẹ̀ ń tún sálámà ẹnìkan tún bọ́ bẹ̀ ń tún sálámà àbẹ́rẹ́ rí nǹkan mọ́. Hmm. àwọn sọ pé ẹran ah, ṣe nígbà táwọn náà bí kú ọkọ̀ ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn sọ àbá ṣe sọ láti sí la ọjọ́ ń bá nàbí náà lẹ́nu kẹ́yìn ṣe sọ láti sí la lónìí sọ àbá sì lẹ́yìn náà. Hmm. tó gbogbo tó bá jo òun là á fi wé òun ohun tí ò bá jọra wọn wọn fi wéra wọn nínú òfin ṣẹ̀ríya. àkàrà mọ̀kúnmọ̀ wọn ẹ wá ní tẹ́nìkan bá ṣe sọ̀látùl jànáza sókù la sọ́tọ́kọ́ gbowó mẹ́ kò sí nínú òfin ọlọ́run níbi tó bá ṣe sọ̀látùl jànáza sókù lára ọmọ wa bíìlì wọn fún wọn sanwó kan fún ọ òun torí pé tó bá dá wa lójú gan pé sọ̀láàtì tí wọ́n ṣe láàrin òfin rí kẹ̀ hmm. ìsìláàmù ọ̀sọ́ pé kí wọ́n fọ́n kọ́bọ̀ hmm. à ń bọ̀ sí bọ́ sí pé àkókò mà sọ̀láàtì tó ṣe nǹkan ṣé ó já tẹ̀wọ́gbà àbí ò ní já tẹ̀wọ́gbà hmm. a sì mà bí wọ́n gan tó tiẹ̀ síwájú tó ń ṣe sọ̀láàtì sókù láàmù ṣé mùsùlùmí gidi ni ọ́ àbò ti lábùlánú hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ babaláwo lásán ni èsì kò mà nípa ẹ̀sìn Islam rárá rárá kí ni sọ gánbi sọ láti ti ń ṣe sókùlà o hmm. tún wá fẹ́ gbowó ọ̀fẹ́ gbọ́ràn hmm. lẹ́yìn ìjẹ́bù ti ṣe jẹ́mìà àmọ́ yìí náà lára ẹni tó bá ń ṣe sọ láti sókùlà tó ní kẹ́ ẹ mówó wá ń lọ yẹ kẹ́ ẹ bì kí ni ìtumọ̀ owó tẹ fẹ́ gbà wọ́n á ṣe pé ẹ̀ bí ẹlòmíì léèrè tòun torí pé ẹ̀yin gan kẹ̀kọ́ ẹ̀sìn kan rárá rárá kẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kún ẹ̀ ń lọ ọ̀dánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe gbogbo táwọn ẹlòmíín náà ń ṣe hmm. irú eléyìí ò ní bọ́ ò ní bọ́ ọlẹ́jà fún hmm. dípò pé ẹnìkan wá pé kó mú wá ní ìṣẹ́ ọmọ kó lè lọ hmm. tó bá ti gbẹ́sìn ọlọ́run ọba yé dáadáa wọ́n ní kọ́ lọ mú wá nítorí pé àwọn ṣe sọ láti sókòlá ó ní bó ń bẹ̀ nínú àyàwó nínú àdéfíwó. lóye jẹ bó ṣe jẹ. ẹ lọ́run. wàhálà aleykum salaam wa rahmatulah. wàhálà aleykum salaam wa tí ó kọ́ ibi ajé ń pè é orúkọ mi kàmájí abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. mo kí àwọn sẹ́kọ̀ọ́ abákẹ́lẹ́ mo kí ẹni tó yẹ darí ètò. ẹ ṣe o. inṣàlá. ojú òpó ìgbòde. ee ẹ̀jọ̀ orí tí ń rọ́pò gbígbà pé èèyàn bá ń bu omi sínú táǹgàràn ẹ lọ́rùn. wàhálà ìgbìmọ̀ sálàmù rọ́ṣùn tìlà ó kàn yín bí ọtí ń pè é orúkọ mi ń tẹ ṣègùn yẹn máa ti yà ṣáájú láti ṣàjà. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni wípé tí òkú bá kú mhm. àwọn kan máa ta ogún òkú àwọn kan sì máa pín tó wà nílànà mùsùlùmí ìsìláàmù ni pé ká ta ogún òkú ni tàbí ká pín bí ọlọ́ọ̀ ti sọ fún wa ni aláwọ̀ tẹ́ fún wọn ò pín wọ́n ń tà láàrin ara wọn ni ẹkú ẹ̀fẹ̀ ní kì í. ẹ ṣe o alhamdulilayi òfin ọlọ́run bá dá lórí pé téèyàn bá ti kú hmm dúkìá tó fi sílẹ̀ kì í ṣe tiẹ̀ mọ́ hmm. ó ti di tàwọn ẹni tó fi sílẹ̀ sáyé hmm. àwọn ẹni tó sì fi sílẹ̀ sáyé yìí tún ṣe gbogbo wọn náà ni ó lẹ́tọ̀ọ́ yẹn hmm. ara sábàbí tá a fi gbọ́dọ̀ gbé lọ bá àwọn olùmọ̀ tó bá mọ̀ nípa rẹ̀ nù wọ́n bá wa pín bọ́lá wọn bá ti ṣe wí ẹni tí ò lẹ́tọ̀ọ́ kò ní í gbà ń bẹ̀ ẹni tó sì lẹ́tọ̀ọ́ sí ẹni kò ní í rẹ̀ dùn pẹ̀lẹ́ yìí pàtàkì ìnàmá nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi ó ní ìnàmá àdáwà ọ̀làáyè sọ̀àl ogun àìmọ̀tán ìbéèrè yìí hmm. ṣe pé káká gidi hárí ìfẹ́ inú àtagídí kálá afẹ́ fi sin lọ́hùn fẹ́ wà lùjánà tó hmm. wàá máa béèrè nípa ní táàbà máa ń pa rẹ̀ torí ká má bàa lọ ṣiṣẹ́ hmm. torí ẹ̀ dúkìá tó kù fi sílẹ̀ yẹn wọ́n pín fáwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí i nínú àwọn ẹni tó fi sílẹ̀ sáyé ni níbàámu pẹ̀lú bọ́lọ̀ fúnra ara rẹ̀ ti ṣe pín. tọ́mọ wá pín ogún yìí báyìí oníkálukú ọgbà tiẹ̀ nítorí bá wù kálukú láti fi tiẹ̀ ṣe yóò fi ṣe ní dáadáa ọlọ́run ẹlẹ́dàá sọ pé aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'an faridatan min Allah ọlọ́run látàwọn bàbá yín àtàwọn ọmọ yín tá a sọ pé wọn ò jogun yín ẹ mọ́tàlẹ́ni tó ṣe pé tó bá gba tó dẹ́kun rẹ̀ nínú tẹ́ fi sílẹ̀ o òní ò sẹ́yìn láǹfààní tó pọ̀ jù pẹ̀lú nǹkan tó gbà. lọ́ọ̀dù orí rẹ̀ ìpínì látọ̀dọ̀ ọlọ́run tá a sì gbọ́dọ̀ mójútó hmm. ká ṣe bọ́lọ̀ wọn bá ti ní ká ṣe. wáyé o ọ̀pọ̀lọpọ̀ gan tó bá ní ẹ bá wa pín ogún bàbá wa ẹ bá wa pín ogún ìyá wa ẹ bá wa pín ogún ọmọ wa ẹ bá wa pín ogún ọkọ wa ẹ bá wa pín ogún aya wa. nǹkan tó ṣe é fojú rí tó tóbi díẹ̀ ni wọ́n máa gbé lọ fáwọn ẹni tó bá wọn pín ogún kó tí wọ́n bá wọn pín. Hmm. so àwọn nǹkan tó wẹ́ tó ṣeé jí tó ṣeé gbé pamọ́ tó ṣeé gbé sábẹ́ agbádá tó ṣeé gbé sábẹ́ kọ́mú ọ̀pọ̀lọpọ̀ ilé wọn sọ pé kò filẹ̀ so bọ́ọ̀lù ẹ ti fẹ́ sọ fọlọ́n tó bá di jọ́ gbẹ̀ngà ìyá so tó fi dórí ìkísà tó kù fi sílẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀jẹ̀ kankan ẹlòmíràn gbé wá pé bá wa fún ogun bàbá wa ilé ni wọ́n gbé wa tí bàbá yín tó kú yẹn wọn ò lásọ tí wọ́n wọ̀ tí wọ́n fi kú bàbá ò bàtà bàbá ò láago bàbá ò fáànù wọn ò lábẹ́bẹ̀ àbọ̀ ọ̀làgà tí ń fi ń jókòó wọn náà ẹlẹ́yìn ọ̀pẹ̀lẹ̀ à ó lè níyìn nù kìí ṣe lé nìkan ni wọ́n bá yín pín gbogbo nǹkan tí bàbá yín fi sílẹ̀ sáyé ni wọ́n bá yín pín. ẹ wá rí káwá káwá kó dúkìá òkú ẹni tí ọwọ́ rẹ tiẹ̀ tọwọ́ tiẹ̀ bá ti yá sí nǹkan kan kó jí gbé ó lè ní wọ́n ń pè léèyàn hmm. àbí ká lọ tà ká jẹ́wó rẹ̀ ó lè ní wọ́n pè léèyàn o hmm. àmọ́ tó bá jẹ́ pé ilé tí bàbá wa fi sílẹ̀ sáyé ojúlé méje ni. Hmm bàbá sì fi ọmọ mẹ́tàdínlógún sílẹ̀ sáyé hmm. àtọkùnrin àtobìnrin ìyàwó mẹ́ta bóòlù àti ṣe fẹ́ pín ojúlé méje fọmọ mẹ́tàdínlógún ọkùnrin mẹ́wàá obìnrin méje tòwá hmm. ọkùnrin mẹ́wàá obìnrin méje wọ́n ti di ọmọ mẹ́tàdínlọ́gbọ̀n hmm. nítorí pé gbogbo ọkùnrin kọ̀ọ̀kan ìṣirò èèyàn méjìlá fún nínú ogún so èèyàn mẹ́tàdínlọ́gbọ̀n ìyàwó mẹ́ta ó tún fi ìyá sáyé bó la ti fẹ́ pínlẹ̀ ojúlé méje fún àwọn èèyàn wọ̀nyí kò lè ṣe pín o kò lè ṣe pín torí rẹ̀ á pàrọwà fún ọ pé ẹ ta léyìí hmm. tẹ ẹ bá tà ẹ jẹ́ kí owó yẹn wá jẹ́ ń tàkùn fún yín hmm. kí kálukú gba tiẹ̀ bọ́lọ̀ ń bá ní kílé wọn bọ́ sójú gbára tówó rẹ̀ rú gọ́gọ́ hmm. ó lè ṣe sábàbí tóníkálukú gbọ́n fi nílé tiẹ̀ sọ̀ká wa wo wọ́n máa pé létí bá mi kọ́ àní láéláé nígbà tí yẹn sọ máa lè ah, ẹ gbọ́rọ̀ a kàn máa tara àdànà ara sábàbí tẹ̀sí gbọ́dọ̀ máa sìnkú sílé náà tó nù wọ́n kàn ta bàbá yín máa lè ní. ojú orí yìí torí de eléyìí ká kíyè sáàrin yẹn. Hmm. ìgbà míì ẹni tó kú yẹn ìgbà tó ń kú ó fowó lẹ̀ ó fọmọ àtìyàwó sílẹ̀ tó hmm. ọmọ mẹ́rin àtìyàwó ó sì ti bàbá àtìyà sáyé tó bàbá àtìyà wa ń sáré pé àwọn kò gbogbo dúkìá ìmọ̀yàwó àtọmọ lọ́wọ́ ta okùnlé tóbìnrin wà ń bẹ̀ wọ́n tún dúnkokò mọ́ pọ̀ náà kó ń bẹ̀ àjẹ́bẹ̀ yóò kù. Ah, ah. eléyìí gbogbo ẹ̀ ìgbésẹ̀ àti fẹ́ dáwọ́ téèyàn lẹ́tọ̀ọ́ sí ni. Hmm. nítorí pé kí ni àfẹ́ sọ fọ́lọ́n tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm owó ilé ayé gan-an ẹni tó kójọ lákòókò ń bọ̀ ló ń wà mọ́. ebi kú lọ́sọ alágbára dọ̀lẹ́ tí ń pín dúkìá rẹ̀ nìsín. àbí o torí de eléyìí ká kó dúkìá onídúkìá ká lọ́ máa ta á kátà máwọn yòókù lọ́wọ́ káwọn máa jẹ́wọ́ rẹ̀ haramu ni o hmm. ẹjẹ́ wọn bá yín pin bọ́lá wọn bá ti ṣe ní kẹ́pin hmm. ẹni tó bá fẹ́ ta tiẹ̀ kọ́ lọ ta hmm. ẹni tó fẹ́ ta tiẹ̀ jẹ́ kọ́ ta jẹ ẹni tó fẹ́ fi tiẹ̀ tó fẹ́ fi bùnyàn kó bùnyàn oh. ẹni tó jẹ́ kó fẹ́ máa lo tiẹ̀ kó máa lo ìgbà míì aṣọ tó kù fi sáyé wọ́n máa mọ̀ kó jáde ó dìyà náà fọ́jú <laughs> wọ́n lọ máa pin fáwọn ti gbẹ́ràn ah, aṣọ òkú àtàní ọ̀wọ́ kólú ẹ̀ náà má lọ kú ẹ̀ kú náà ni ẹ wọ sòfò ẹ wọ yorùbá lẹbù ara ń tàn fún yorùbá lẹbù ní ẹ so o kú náà nípa ọwọ sòfò bọ ọwọ sòfò òkú ni wọn náà. ọfi ọkọ ẹlẹ́yin jábọ̀ tó ti dé. hello. hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín wọ́n pípé aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. wọ́n ti nìyí láti Gabon. kí ni ìbéèrè yín láti Gabon Mr. Cousin ìbéèrè mi ni fún dr orí pé àwọn ọmọ ẹbí àtòkù àwọn táwa ní ilẹ̀ yìí mhm. a ní ṣìṣì kan tá a máa ṣe tá a bá bímọ sílẹ̀ yìí a máa wá àtòjọmọ a máa wá àwọn èèyàn tó mọ̀lẹ̀ yìí ní ọkùnrin àbóbìnrin tá a máa ń dúró dúró bàbá fún àmọ́ àbọ́mọ wa àbí ìyá fún àmọ́ wa tá a fi máa fún wọn ní ìwé ilẹ̀ yìí láti máa fún wọn ní orúkọ bíi orúkọ mùsùlùmí àwọn ẹni máa wá náwọn àwọn ẹni máa wá náwọn yìí jẹ́ àwọn náà yìí jẹ́ mùsùlùmí. ẹ̀rí ọmọ fún àwọn amana ní orúkọ tó bá wù wọ́n lórí ìwé náà ọmọ náà máa lo orúkọ náà náà mo fẹ́ gbé e lọ́dọ̀ tí wọ́n gbé ṣé ìṣesí yẹn ìyá ó ní ẹ̀rí àti sí ìṣesí yẹn. ìbéèrè mi ẹlẹ́kejì ni pé tí òkú dandan ni ni kí a fọwọ́ bọ́ òkú náà lójú ni ká kí kọjú òkú òkú náà sí kan tó àrẹ sí òkú náà ṣé náà Mm-hmm. ẹlẹ́kẹ̀ẹ́ta mẹ́ ni pé ẹni tó fẹ́ pẹ̀pẹ̀ fún sọ̀láàtì mm-hmm. ṣé dandan ni kó kọjú mọ́ kíbílà ti pẹ̀pẹ̀ fún sọ̀láàtì ní àlébà o àwọn bẹ́ẹ̀ mi náà gbégbá lọ. nípa ẹ̀dá ṣe ń wà fún dọ̀tò wa. àmín alhamdulilayi abẹ́rẹ́ alákọ̀ọ́kọ́ ẹni sọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run ká yá bàbá fọ́mà mm-hmm. ẹni ká yá bàbá kan fọ́mà wa ó lè bá àlàǹfààní àtijọ́ mọ orílẹ̀-èdè bòmí. àtìyá wọn á ní Eh, ẹni tí a fẹ́ yá fọ́mọ bàbá náà wọ́n yá <laughs> bàbá nìkan náà ni ẹni tá a fẹ́ yá fọ́mọ wa kì í ṣe mùsùlùmí àwọn wàá pè bọ́ bá jẹ́ mùsùlùmí kọ́ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ẹ̀yin náà ti mọ̀ pé ọ̀tọ̀ irọ́ ni islam ọ̀fara mọ́rọ́. yẹn kí ni wọ́n ń gbà lò sí àlùjẹ́nà yìí. tó lórí àǹfààní ilé ayé lásán dábàá ní kó lọ ibì kankan. tó hmm. a rọ yín ẹ tètè kó àǹfààní bí tẹ wá kẹ́ ẹ máa padà bọ̀ wálé kì í ṣe pé káwa máa sánà táwọn ò fi gan abẹ tọmọ wa náà gan abẹ táwọn ọmọdọmọ gan abẹ tó lẹ́yìn ò sínú pé aṣàǹfààní nílùú òkèèrè o ẹ má yá bàbá fọmọ yín nínú ewu ńlá tẹsí islam fi hàn wá ni pé kéèyàn máa pera rẹ̀ lọ́mọ ẹlòmíì tó yàtọ̀ sí bàbá rẹ̀ so nínú nínú nínú nǹkan ńlá tó lọ́n máa máa ti torí rẹ̀ láàánú yẹn. la ilaha illallah. nǹkan lọ máa jó kọ bàbá ẹlòmíì tó yàtọ̀ bàbá rẹ̀. Hmm. kápẹ́ yìí ń jẹ́ Ibrahim. tọ́ bàbá tẹ wá yá fọmọ ẹyin oúnjẹ Abdullah. Hmm. so dípò kọ́mẹ́ntì ọmọ Ibrahim wọ́n jọ ọmọ Abdullah ó sì ṣe tọ́lọ̀ wọn bó fi làánà rẹ̀. bó wàá ní tó wá tó wá lọ jẹ́ pé ó kọ káfíìrì kan àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n ní ngọ́ndéré. <laughs> ìṣúná ọmọdé ẹ̀yà fọ́mọ yín ọlọ́dàkọ mẹ́jọ àṣìṣe orídìílẹ̀ ẹja wọ́n díẹ̀ ẹja wọ́n díẹ̀ ẹ máa jọ́mọ nàìjíríà yín níbi tẹ wà yẹn náà nítorí pé alhamdulilah african countries náà ní gbogbo ẹ̀ so Gabon àwọn náà wọn lè dí àjòjì lọ́wọ́ ìpè hmm. bó tilẹ̀ jẹ́ pọ́ màálù tí wọ́n jáde nítorí wọn ò tó nǹkan kan hmm. so ọmọ nàìjíríà ọ jáde ọ jáde torí orílẹ̀ máa o lè má tẹ ọ lọ́wọ́ lu yín rìn lọ síbòmí hmm. kọ lọ wo orí ń bẹ hmm. má kí wàá ti pé kó ro orí ń lu mi kọ gan bẹ hmm. kọ gan bẹ ẹ tìlú tiyín lẹ ẹ sọ pé lé òsè gbé ọ wà lọ máa ṣe dáadáa sí dálẹ̀ wàá ṣe dáadáa sílùú rẹ ṣe dáadáa sí dálẹ̀ tó ń ti rìn náà àmọ́ kọ wàá pàlù tiẹ̀ ti pátápátá bí aṣọ tó ti gbó eléyìí ò sínú tó dáa. so bákan náà wọ́n ní tí òkú bá kú ṣé dandan ni ká fọwọ́ bọ́jú rẹ ni àkèé ṣe dandan àfi tó bá kójú rẹ wà ní ìyàlẹ̀ tójú rẹ bá wà yíya lẹ á fọ pojú rẹ dé kí bá nàbẹ Muhammad sallallahu alaihi wasallam bó ti ṣẹṣẹ fún Abu Salama gbàtí Abu Salama kúta nàbẹ wọlé lọ síbi tí wọn tẹ sí anábì fọwọ́ ó fi pa ojú rẹ̀ dé. Hmm. ó wá sọ pé nígbà tí ẹ̀mí bá ti jáde lára títẹ̀lé lẹ́yìn jù máa tẹ̀lé. torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ẹni tó bá kú ẹ̀yin náà rí i pé ẹyin jù rẹ̀ ń wo sánmà. Hmm. ẹyin jù yẹn ń tọ ẹ̀mí lọ ní ah, ó sì ń sinmi lẹ̀. Hmm so àwọn afọwọ́ bọ lójú láti pa ojú rẹ̀ dé hmm. so eléyàn ni àwọn tó bá pé òkú tí ó kú yẹn ojú rẹ̀ ti wà ń pé padé àbúrò tó fọwọ́ lójú hmm. so ó sì ṣòro tẹnìkan bá kú kójú rẹ̀ ó ti wà ń pé padé fúnra rẹ̀ hmm. àmọ́ ẹ bá mọ̀ tẹ bá rí kójú rẹ̀ ti wà ń pé padé ẹ má tún yọra yín lẹ́nu mọ́ wọn á ní lẹ́yìn ìgbà náà ìgbà tí ń pọ̀ kakú lọ́wọ́ yẹn sáàdójú rẹ̀ pàlùkébìlà ní rárá o àwọn aṣíwájú wa rere gẹ́gẹ́ bí Sa'id ibn Musayyab oníkìlẹ̀ fẹ́ kọjú rẹ̀ sálùkébìlà sí ṣé kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà ni tó bẹ́ẹ̀ ni ìsinmi ẹ̀fẹ́ sẹ̀sẹ̀ sọ di mùsùlùmí. Hmm. lẹ́yìn náà ń gbà tẹ́ ń dojú rẹ̀ pàlù kíbla nítorí pé ń pọ̀ kakú lọ́wọ́ sọ́fẹ́ ṣe sọ láti mú. Hmm. pẹ̀lẹ́ èyí tó dọ́gba jù náà àwọn olùmọ̀ọ́ni pẹ́ni tí ń pọ̀ kakú lọ́wọ́ àbùkátà láti dojú rẹ̀ pàlù kíbla. Hmm. èyí tó jáde ni pé lákìnnú mọ̀ọ́tàkùn la ilaha illallah ẹnu ní gbólóhùn la ilaha illallah lọ́nà tí ó fi jẹ́ pé gbólóhùn yẹn ló wí káyìn tí ó fi jáde kó láyé. àti sọ la ilaha illallah òun náà wàá sọ la ilaha illallah ẹ má tún bá yóò fi jẹ́ pé n tó wí kẹ́yìn nù àmọ́ mm. ẹ̀ tó wá dọ́rọ̀ fún ilẹ̀ ẹ̀ tó wá ṣe kìnìún náà pé oúnjẹ tí wọ́n ní ìsìn oúnjẹ wọ́n ní ìsìn ló gbà kú. Hmm. la ilaha illallah. tó ẹjọ́ jẹ́ pé la ilaha illallah lọ sọ kàn. ẹni ẹlẹ́ni. sọ ẹlẹ́yin jẹba torí àbùkátà láti dojú rẹ̀ kọ kíbílà nítorí pé ó ń pọ̀ kàkú lọ́wọ́. gẹ́gẹ́ bá àtúnṣe hmm. bùkátà láti dojú rẹ̀ kọ kíbílà lẹ́yìn àbí lẹ́yìn ìgbà tá a bá gbé débi tá a ti fẹ́ wẹ̀ káwọn akọjú rẹ̀ sáà kébìlà nígbà tá a máa wẹ̀ kó sínú súnà nàbì sallallahu alaihi na ah, wọ́n ní tí wọ́n bá kó fún sọ̀lá tí wọ́n kọjú sí kébìlà súnà nàbì sallallahu alaihi wasallam yìí ṣe dáadáa. Ah, ẹ ṣeun gidi gan ni jazakumullahu khairan ibi náà ni a ti máa ṣẹnu ró àní láǹfààní àti mọ́yìn pèmí kankan sí máa ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah kó fi bá a san án ní ẹ̀san lórí láyé bí àti ní ọjọ́ àgbéǹde ẹ̀lẹ́ kíyámà. bákan náà nígbà tí yóò bá fi di ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ tí a fẹ́ kó sínú rẹ̀ yìí àwọn àwo táwọn sí díìskì fún ètò àlefíkì díìmù tí ẹ̀yin èèyàn ń béèrè fún yóò ti máa wà ń kalẹ̀ ní sẹpẹ́ insha ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ center ìṣànú ajẹ́lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa ọlọ́lọ́kùn òjọ̀kan láti ìgbà wá kí ọlọ́run ọba kí ọba wa bùn yín ní ẹ̀mí gígùn àti àlàáfíà bákan náà kọjá kí ẹ ní àtúbọ̀tán dáadáa kọ́lọ́n kó tí wọ́n máa ṣe agbára di ọ̀tún fún yín. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ wá láti òkè àdó akíntola àti afa ismail jazakumullah khairan ọ̀làdùnní bello ló kọ́ mi títí ọjọ́ mẹ́jọ ìní ní mọ̀ dágbére fún ẹgbẹ́ sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.